gbogbo ọjọ́. glory be to the lord the king of kings the king of kings. àti ògo àti ọlá padà fún ọlọ́run àwọn ọlọ́run. return glory and honour to the lord. ọlọ́run tó ní wákàtí àti ìṣẹ́jú tí a wà yìí. the lord that has this hour and minute. àti ògo àti ọlá padà fún. we return back the glory unto him. ìlú àwọn oṣù kẹsàn-án yìí láyọ̀ àtàlàfíà. he that has brought us To the ninth month. obìnrin sí wa padà wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. and he is bringing us week in week out every time. a dá àti ọlá fún ọlọ́run. we return all glory back to him. tó tún jẹ́ kí today is my day kó máa ṣe é ṣe. that allow the program today is my day be possible. a dá àti ọlá fún ọlọ́run. we return back the glory unto him. lórí gbogbo ọmọ olórí is my day. over all the fans and lovers of today. adé ògo àti ọlá padà fún ọlọ́run. to return glory and honour back to him. lórí gbogbo àwọn àyànfẹ́ pátá. to on all our lovers. ògo ni fún ọba àwọn ọba. glory be to the king of kings. ògo ni fún ọlọ́run àwọn ọlọ́run. glory be to the lord of lords. ògo ni fún ọba àwọn ọba. glory be to the king of kings. àwọn ọjọ́ oyà gbọ̀pẹ́. the ancient of days has said that. láàárọ̀ yìí gbà yìí. this morning take our place. ìyanu ọlọ́run kò ṣẹlẹ̀. the miracle of God. God ṣe ẹ̀fọ́ àwọn. olúwa kó kú jáde nínú ayé wa láwàá. olúwa God should manifest in our life. ìwọ tó ń gbọ́ mi níbi kíbi tó bá wa. you that are hearing me from wherever you are. owó ti sọnù mọ́ ẹ lọ́wọ́. everything you have lost. mo pa àṣẹ láàárọ̀ yìí. I command this morning. lónìí olúwa ṣàwárí ẹ̀ fún ẹ. today the Lord will search for them for you. gbogbo tó ti jábọ́ lọ́wọ́ rẹ. everything you have lost. ìjà ti gbà lọ́wọ́ rẹ. that has been stolen nípasẹ̀ ojú oorun. from your dream. nítorí bíbélì sọ wípé. because the bible says. ó ní nígbà tẹ́nìyàn sùn. that when men are sleeping. ó ní ọ̀tá rẹ̀ wá. the enemy came. ó dẹ̀ fún epo sínú ọ̀nùkẹ́ wa. and they pour shaft. ó dẹ̀ bá tiẹ̀ lọ. and they went away. ó gbọ́ epo tá a ti fún sínú ayé every shaft that is being put in your wheat. ó gbọ́ ọ̀tá ti gbà tá a ti gbá ire rẹ̀ lọ. any way that your glory has been taken away. kó tó kó mi láàárọ̀ iṣẹ́ tó bá ní ìgbàgbọ́ ó dẹ̀ ṣe ṣe àgbéyẹn gbogbo tí a ti gbà lọ pàṣẹ láàárọ̀ yìí torí bọ̀ wọ aláṣẹ níbi tó dá sí fún mi ní orúkọ kan tó gbogbo orúkọ kan ní orúkọ Jésù Kristi gbogbo ikú pátákó wà lórí gbogbo tí ọdún bá jẹ̀bú ọdún dùbà ó sọ aṣọ tẹ́lẹ̀ ìṣinú ayé rẹ̀ lónìí ọ̀yà gbàgbà lónìí àdàpadà fún ọ lónìí àdàpadà fún ọ lónìí òòtú wà lásán òòtú gbégbé ayé lásán ọwọ́ ayé rẹ̀ dayọ̀ lọ́rọ̀ yìí òkú rẹ̀ kú jáde lọ́rọ̀ yìí ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lónìí àtúntò ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ yẹ ìpilẹ̀ṣẹ̀ tó ti bàjẹ́ yìí. your fountain that has been shut. lórí àtúntúnṣe. today mercy we amend. àtúntúnṣe. mercy amend. torí pé o gbọ́ mi láàárọ̀ yìí. because you are hearing me this amend. torí pé o gbọ́ mi láàárọ̀ yìí. because you are hearing me this amend. àánú fọ̀hún sínú ayé rẹ̀. mercy speak in your life. àánú fọ̀hún sínú ayé rẹ̀. mercy also oh, speak in your life. àánú tún ayé láàárọ̀ yìí. mercy amend your life. lórí àánú bá ọkùnrin. mercy meet with. lórí àánú bá ọkùnrin. ayé rẹ ṣe. mẹ́sì àmẹ́jọ lẹ́yìn. àwọn ayé rẹ dayọ̀ láàárọ̀ yìí. pátá stone to dé. ètò rẹ kú jáde láàárọ̀ yìí. ìlérí yẹn wá sí ìmúṣẹ. that promise has come to pass. òkú wà lásán ló. àná náà dá say, sè. ìgbé ayé asán ló pẹ́. ìgbé ayé asán ló pẹ́ nínú ayé rẹ. well useless na. òkú pẹ́ ìgbé ayé asán. you will not be wasted again. ọ̀gá àkọ́bí náà ò everything that I said you will not be wasted because you are hearing me. ọ̀rọ̀ ìjà sí ayé rẹ. what is coming to your life. ohun tí ayé ò lè dá. whatever you said you cannot recover. nínú ìlànà tó ti jáde yẹn. from the family you came out from. mo pa àṣẹ gẹ́gẹ́ bí ẹni tá ti ṣe ránṣẹ́ o. give authority and sign of authority. lórí ọ̀yà lọ dá. lórí today be coming. lọ́jà wúlò lé yẹn. go and be good. ìgbé ayé rẹ change. your life has changed. o yí padà. you have changed. àyípadà. àṣẹ. today I command. mo sọ̀rọ̀ ìṣínú ayé rẹ̀. I speak into your life. àṣẹ ló bá ń pa. authority is what king use. àṣẹ ló bá ń pa. king use authority. ó pa àṣẹ. I authorize. sínú omi àti ẹ̀jẹ̀ rẹ̀. into your blood and water. sínú àgọ́ ara rẹ̀. into your body. sínú ìṣẹ̀dá rẹ̀. into your creator. sínú àgàmọ́ rẹ̀. into your destiny. ibi tí a sọ ọmọ. where you have been tied. yóò yẹ kó rọ́kọ̀. that you are not being. yóò yẹ kó ráyà. that you don't see anyone. ọ̀rọ̀ ìjáde sí ọ. this word is called tú ọ today you are delivered. a tú today you are delivered. a tú you are delivered. a tú you are delivered. ìbò ọ̀rọ̀ tó wà yẹn. that cripple, life láti ọjọ́ tó ti pẹ́ yẹn. from that long time ago. mo bá ṣe láàárọ̀ iṣẹ́. I give authority. ọ̀rọ̀ yìí jáde sí ayé rẹ̀. ọ̀rọ̀ yìí tú ọ sílẹ̀ báyìí. mo bá ṣe kó t tú ọ sílẹ̀. is delivered in prayer. ọmọ tó sọ ọgbọ́n lẹ̀ the hand that is standing there. mo bá àṣẹ fún ọ báyìí. give authority. ní kíákíá kíákíá. right now. ó yà ẹ lọ tú arábìnrin oh, sílẹ̀. go and lose that woman. ẹ lọ tú arákùnrin oh, sílẹ̀. go and lose that man. ẹ lọ tú bàbá yìí oh, sílẹ̀. go and tú lose that woman. Ah, ó tú ọjà rẹ sílẹ̀. your market has been iṣẹ́ rẹ gba ìtúsílẹ̀. your work has been delivered. gbogbo àwọn tó di ẹ̀yẹ. everyone that ties you. mo bá àṣẹ sínú ayé wọn. I command. mo bá àṣẹ. I command. gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ. I tell you. sí ọ yìí. somebody that is sent to you. ẹjẹ bí ẹni tí a máa yìí. someone that is sent to you. ó pa àṣẹ sínú ayé rẹ. I command. ayé rẹ dayọ̀. your life has turned to God. ó tún jẹ gbèsè mọ́. you are no longer in jẹ fún gbèsè parẹ́. the covenant of death is cancelled. ó parẹ́. ó parẹ́. it's cancelled. wọ́n jẹ fún gbèsè parẹ́. the covenant of death is cancelled. aṣọ gbèsè parẹ́. the covenant of uh, death is cancelled. aṣọ gbèsè fire. the covenant of death is cancelled. aṣọ gbèsè fire. aṣọ gbèsè fire. the covenant aṣọ gbèsè ta lọ sí ọlọ́run aṣọ gbèsè ta lọ sí ọlọ́run aṣọ ẹ̀sìn ta lọ sí ọlọ́run mo bá aṣẹ sínú ayé rẹ láàárọ̀ mo bá aṣẹ láàárọ̀ sínú ayé rẹ aṣọ yẹn ló dé eh, ìdájọ́ ìdájọ́ bẹ́ẹ̀ ìdájọ́ aṣọ yẹn eh, aṣọ yẹn fàyà ó fàyà ó fàyà aṣọ yẹn fàyà. The garment of death is sí arákùnrin. that's what comes to a man. Jésù sọ fún wípé. Jesus told him that. ṣé o fẹ́? do you want. táwọn ọlára dábí. to be healed. ó ní mi ò ní èèyàn kankan. he said I have nobody. kò sí ìrànlọ́wọ́. there is no one to help me. ó lè gbé òun. that can lift me. wà ní odò yẹn. into that sea. láti lè rí ìtúsílẹ̀. so that I will be I will see me. àwa pa àṣà. in a command. sínú ayé rẹ̀. into his life. ìgbẹ́ tó bá rí bẹ́ẹ̀. if it is so. àní kò dìde. ó yá right up begin to go. lọ́gán. immediately. ó jẹ́ he rose ìrà ní ìwọ náà jíjẹ wọ́n tó wọ́n máa pẹ̀ kàn they now be reproaching you. àwọn náà ló fi ọ síbẹ̀. they are the one that put in the position wọ́n tún máa yẹ̀yẹ́ rẹ̀. and they be mocking you. wọ́n máa yẹ̀yẹ́ èèyàn ni. mock people. wọ́n máa yẹ̀yẹ́ èèyàn they use to mock people. ṣé wọ́n yẹ̀yẹ́ rẹ̀ are you mock? ó wọ́n sunkún. and you are not crying. ọ̀rọ̀ ìjáde sí ọ. this word is coming out. orísun ẹ̀jẹ̀ yẹn. that issue of now. o tó o bá ti bẹ nínú ìṣòro yìí. this woman has been in this. láti ọjọ́ tó ti pẹ́. for a long time. òun náà wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. people already fún ni. they run away from her. ayé náà ló fi síbẹ̀. and it's the one that put her there. wọ́n fi ṣe yẹ̀yẹ́. and they begin to mock her. ṣùgbọ́n ọjọ́ kan. that day. ọjọ́ kan. that day. ẹ̀gàn rẹ̀ dẹ̀ di òde. and the praise became glory. bí wọn bá ṣe gbọ́. Our foundation has been you. Àtúntò. We rebuild it. Àtúntò wọ̀ bẹ̀. Rebuilding our family. Bẹ́ẹ̀ni àtúntò láàárọ̀ yìí. It has been rebuilt. Ọ̀rọ̀ yìí jáde sí ọ. This one is coming out. Inú koríko ta fi ọ sí. In that grass, that bush, that bush. Àrà koríko ta fi ọ sí. In that bush, they put you. Ibi ta fi ọ pamọ́ sí. That you are hidden mercy. ẹ padà lẹ́yìn mi. go back for me. mo pa á láṣẹ. I authorize. ogun ayé mi. the worst in my life. ẹ gbọ́dọ̀ olúwa. ẹni wọ́n lọ bọ̀. ẹ padà lẹ́yìn mi. move away from my back. mo pa á láṣẹ. give command. ẹ padà lẹ́yìn mi. go away from my back. mo pa á láṣẹ. I give authority. ọwọ́ yẹn burúkú yẹn. that evil hand. tó ní ọ̀gá kiri. that is after you everywhere. yóò jẹ́ kó ní ìsinmi yẹn. that is why I marry you to them. wọ́n láàárọ̀ iṣẹ́. I come morning. àní wọ́n padà lẹ́yìn rẹ̀. I said they leave you today. àṣẹ ni mo pa. I give authority. wọ́n padà lẹ́yìn rẹ̀. they leave you today. wọ́n padà lẹ́yìn rẹ̀. they are leaving you today. wọ́n lé arábìnrin kan. I said one woman. wọ́n lé. they were after her. wọ́n lé ẹlẹ́ṣẹ̀ ni. they said she is a sinner. ó ṣẹ̀ sófin. she has sinned against the law. wọ́n wọ́n lé. they began to run after her. wọ́n kó òkúta sọ́wọ́. they carry stones. wọ́n kó ọkùnrin àtọ́gbẹ̀rẹ̀ sọ́wọ́. they were holding stones. wọ́n wá lé. they were running after her. ó wá sá. she was now running. ibo wọ́n sá lọ. where was she running to. ó sá ó ó sá sọ́dọ̀ Jésù. she was running to Jesus. nígbà tó dọ̀dọ̀ Jésù. when she got to Jesus ọwọ́ ń sọ fún jésù wípé. she now told jesus. arábìnrin yìí ṣẹ̀ ni. that this woman is a sinner. àní ó ṣẹ̀. she is a sinner. òfin wọn dẹ̀ ní pé ká sọ ló kọ́ pa. and the law to the sin is to stone her to death. bàbá ní olùgbàlà. daddy is the deliverer. lónìí today ìwọ náà láàárọ̀ yìí. you do this morning. jésù bá ọ pàdé sẹ́. jesus met with you today. àní jésù bá ọ pàdé. jesus met with you today. ṣé ni Jesus is meeting with you. Jésù bá ayé rẹ pàdé. Jesus is eh, having an encounter oh, with you life. Jésù bá ọkàn nìkan Jesus is meeting with somebody. àní Jésù bá ayé rẹ pàdé. Jesus is meeting with your life today. àní Jésù bá ọ Jesus is meeting with you today. o oh, Jésù bá ọ Jesus is meeting with you today. Jésù bá ọkàn pàdé láàárọ̀ yìí Jesus is meeting with one heart tún bá iṣẹ́ rẹ pàdé. ó bá ayé rẹ pàdé. ọwọ́ tó ń jọ níyà. ọwọ́ yẹn dópin láàárọ̀ yìí. ó yẹ ti wọnú ògo lọ. iṣẹ́ ta ti ṣe láàárọ̀ yìí sínú ayé rẹ. sàtánì ò lè bàjẹ́. olú ayé rẹ gẹ́ ò lè bàjẹ́ even the, the story. At some point, we have been stopped. It has been stopped. Wípé ìyanu yóò máa ṣẹlẹ̀ nínú That miracle will happen before the end of the day. Wípé nínú oṣù kẹsàn-án yẹn. And the ninth month. We go to another one. jẹ́. And you are a glory. Àti ọmọ aláyọ̀ You are a joyous When they go to Jesus. The woman was afraid. Ṣùgbọ́n Jésù sọ. But Jesus said ta ni òṣèlú ẹ̀. who is the person among you that has not done this. bọ́lá nǹkan fẹ́ lò ń bẹ̀. we want to use just one word here. bọ́lá nǹkan fẹ́ lò. we just want to use one word here. ó lè fẹ́ kó ṣàbídà rẹ̀. I want you to ṣàbẹ̀. mo mọ̀ pé o ṣí ẹ̀ ètò yìí dáadáa. I know you have started to share this. mo mọ̀ pé o ṣí ẹ̀ dáadáa. I know you are already shared it. mo fẹ́ ní bí o ṣe ṣí ẹ̀. I want to begin to see how you are sharing it. bọ́lá nǹkan fẹ́ lò ń bẹ̀. the only word we want to use here. ó ní ta ni òṣèlú ẹ̀. he said who has not done this before ẹni tí ò bá ṣe lórí. anyone that has not done this before. ọ̀rọ̀ kò ṣe ìdájọ́. ó yẹ kó máa judge this woman. ló ṣe ìdájọ́ rẹ̀. who is that person judging you. kò sẹ́ni tó bẹ lórí ilẹ̀ ọ̀làyè. nobody in this world. tó mọ̀. that is holy. ta lẹni tó ṣe ìdájọ́ who is now judging you. ta ló ṣe ìdájọ́ ògo rẹ̀. who is judging your glory. mọ̀ ọ́. ó ní gbọ́ iṣẹ́ ní èmi náà máa lọ go ṣùgbọ́n má ṣe kí ni. but don't worry. lónìí ọ̀rọ̀ yìí jáde sí ọ. this one too is coming out to you today. ìwọ máa láàárọ̀ yìí. you too this morning. a tú ọ you are delivered. kúrò nínú ìgbèkùn ayé. from that bondage of the world. ó jẹ́ ti gba ìtúsílẹ̀. you are now delivered. ogun ayé rẹ̀ ò tún gbé ní your words will not rise again. ṣùgbọ́n. but. má dẹ́ṣẹ̀ mọ́. don't sin again. hallelujah praise the lord. hallelujah. praise the lord. ó mọ̀ wípé o share program yìí dáadáa. i know you are sharing this program very well. mo ní ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ bá wa sọ. i have a little thing to discuss with you. ọ̀rọ̀ tó dẹ̀ ní agbára ni. and it's so mighty too. ọ̀rọ̀ náà ni wípé. and this is the word. ibo ló ń lọ. where are you going? ibo là ń lọ. where are we going? ibo ni mò ń lọ. where am I going? ibo ni wọ́n náà ń lọ. where are you going? ṣé ò ń lọ síbi kan ṣá. are you going somewhere. ibo níbi tí ò ń lọ gẹ́gẹ́. where is the place that you are going. tí ìwọ bá kúrò níbí báyìí. when when you leave this earth. ibo ló ń lọ. where are you going. ah ṣé Ṣàngó ló ń lọ ni. are you going to Ṣàngó. ọ̀dọ́ gbogbo apáta làwọn wípé ìlú òyìnbó ló dára jù. every one of us believe that overseas is the best. ṣùgbọ́n ìlú kan wà tó dára ju ìlú òyìnbó lọ. there is a town there is a city that is better than Europe. ìlú òyìnbó gẹ́gẹ́ ṣiṣẹ́ fún ni. will work for it. ẹni tí ò bá ṣiṣẹ́ fún. anyone that did not work for it. kò dé bẹ́ẹ̀ o. you cannot get there. àfiwé ìjọba ọ̀run ni. we are using it as a type typical example for the level. a mọ̀ wípé ìlú òyìnbó ló dára jù. we know Europe is beautiful. a mọ̀ wípé Canada ló dára jù. we know Canada is love. a mọ̀ wípé America ló sùn wọn jù. we know America is the best. a mọ̀ wípé àwọn ìlú yẹn ló sùn wọn jù. we know all these countries as good. ṣùgbọ́n ò lè mọ́tò. then you cannot go in a you need to take some steps. o máa gbé àwọn ìgbésẹ̀ kan. you need to take some steps. tí o bá tó gbé ìgbésẹ̀ yẹn dáadáa. and if you don't take it well. wà á tún já ọgbọ́n. you will be denied. elia basanta leba. ẹ wo bí a ṣe ń lé ìlú yẹn láti lọ. see how we all are after going there. àwọn àwọn òrùpẹ́ ta bá ti kúrò ní áfíríkà yìí. we now believe once we are able to leave Africa. a ti bọ́ sínú ayé. already in the world. Ah, ibẹ̀ ni náà ṣe òpin. máa that is the city we are supposed to be after. ìlú yẹn ló yẹ ká ṣiṣẹ́ fún. that is where we are supposed to struggle for. èrò bí ata ilé ta ọ̀nà. some people will sell their properties. torí pé ó lọ sí ìlú yẹn náà. they want to travel out. ó wò wípé bẹ̀yẹ ni the best. he believe that is the best place for them. atẹ́gùn ó bẹ̀yẹ dára. the breeze there is okay. ṣùgbọ́n ibìkan. sínú ayé yìí. the rose network is fair. ìfọ́ níbẹ̀ yẹn kankan. where is that place. ìjọba ọ̀run ni o. kingdom of God. ìjọba ọ̀run ni. kingdom of God kí ni ìwé matthew sọ fún wa. what is that book of matthew say. matthew eighteen. the book of matthew chapter eighteen. from verse one yẹn. Yeah. na from verse one. alẹ́ ní kábẹ̀ fi ṣàpèjúwe fún wa. we want to use a place there as an example. jésù ló ṣe o. is jesus that did it. ẹ kà á jáde fún mi. lákòókò náà. lákòókò náà. ni àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ ọ́ wá oṣù wá. wọ́n bí í pé. wọ́n bí í. tani tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run. tani tó tóbi jù ní ìjọba ọ̀run. jésù sì wí pé. jésù dábọ̀ lọ́rùn wí pé. ọmọ kékeré kan. ọmọ ó mú ọmọ kékeré kan sọ́dọ̀. sọ́dọ̀ rẹ̀ ó pe ọmọ kékeré kan ó pe ọmọ kékeré kan. yes. ó sì pe ọmọ kékeré kan. yes. sọ́dọ̀ rẹ̀. sọ́dọ̀ rẹ̀. ó mú dúró láàrin wọn. nígbà tí wọ́n gbé díẹ̀. sálẹ̀ tí ipò ẹ̀ dára jù. who who has the greater position. ṣé olówó ni. is it the rich. kàbí tálákà. or the poor. kàbí ẹni tó ń jẹ́ lẹ́ṣẹ̀ lè báyìí ti máa ń pè ní tó lówó jù ní gbogbo àgbáyé. the richest in the world. òyìnbó pè ní the richest ẹni tó ní owó jù. the richest in the world. bóyá òun ló tóbi jù níjọba. is the mightiest in the heaven. jésù wá gbọ́ ọmọ kékeré jẹ́ sọ́dọ̀. Jesus now Call a little child. láti fi ṣàpèjúwe fún un. using as an example. kí ló sọ sá. ó sì wí pé. in anything. kò wá sẹ́ni tó tóbi jù níjọba. there is nobody that is big in God. kò sẹ́ni tó pọ̀ jù níjọba. there is no one that is ever. Uh, àti ọmọ kékeré yìí. except this little child. ọ̀rọ̀ ńlá ni o. that is a mighty word. ṣùgbọ́n kò lè yé wa. but we can't understand. torí ọ̀tọ̀ níbi tí à ń lé. because where we are after is different. ètò níbi tó wà lọ́kàn wa. there is a different place in our heart. kò sẹ́ni tí ò gbàdúrà ìlú òyìnbó. there is nobody that is not praying to go to overseas. èmi gbọ́dọ̀ gbàdúrà. even me I want to travel. kàwé jìyà. who want to suffer. ṣùgbọ́n ìbí ká after. yóò bá ti lè débẹ̀. if you are not going there. yóò bá ti lè if you cannot walk over there. Ah, asán la yé yìí everything is vanity o. òjijì lásán ni o tẹ́ ẹ kọjọ. everything is just shadow. olóòtú. somebody. kò sọ wípé wà á dọ́rùn. he is not denying you ever. ṣùgbọ́n o gbọ́dọ̀ lépa ẹ̀. but you need to go after him. o gbọ́dọ̀ lépa ẹ̀. you need to struggle for it. o gbọ́dọ̀ lépa ẹ̀. you need to struggle for it. bó ṣe ń lépa ìjọba yẹ. as you are struggling this head. o gbọ́dọ̀ lépa ìjọba. you need to struggle for the heaven. ó fi ọmọ kékeré yẹn ṣàpèjú. a new heaven to child as an example. ó sọ wípé. ó di gbàtà bá dàbí òkè. until we come back as little child. ẹ wọ ọmọ yẹn bó ṣe kéré. Paul ṣe wípé. it means that. olówó ó gbọ́dọ̀ rẹ̀ sílẹ̀. a rich man must humble himself. olówó gbọ́dọ̀ rẹ̀ sílẹ̀. a rich man must humble himself. president gbọ́dọ̀ rẹ̀ rẹ̀ sílẹ̀. the president must humble himself. governor gbọ́dọ̀ rẹ̀ sílẹ̀. any government must humble himself. àwọn ipò ńlá this. hallelujah. praise the Lord. òwe ńlá ni wọ́n fi pa fún wa. it is a very big proverb. a gbọ́dọ̀ wa sílẹ̀. we must humble ourselves. a jẹ gbọ́dọ̀ lépa ibi tí a lọ. and we need to struggle for where they are going. ṣùgbọ́n lónìí. but today. lóòótọ́ owó là ń lé. today everybody want to be rich. owó yẹn náà dára tó. money is good through. ọ̀rọ̀ náà sọ nípa owó. and the word of God even say. that this money is the root of all evil. hallelujah praise the lord. hallelujah praise the lord. owó yìí náà dà. money is good truly. ṣùgbọ́n òun náà tún ní gbòǹgbò ẹ̀ṣẹ̀. it's even the root of all evil. òun náà dẹ̀ tún ní ìdáhùn sí and it is the answer to everything again. ó túmọ̀ sí wípé. yes. a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ níwọ̀n tún. we must do everything in moderation. wọ́n tún mọ̀ sí. we must do everything in moderation. ká lè débi tí a lọ. so that we can get to where we are going. a gbọ́dọ̀ lépa bí tí a lọ. we must run wọ ọdún lóbi tó lọ. you must know where you want to go. ibi tó ń lọ dára ju ibi tí a wà yìí lọ. where you are going is better than this place. ibi tó ń lọ dára ju inú ilé tó wà lọ. this place you are going is better than this place. ọ̀rọ̀ yìí jáde sí gbogbo àgbáyé. this word is coming to the whole world. wọ́n jẹ́ ká rẹ̀ ra wa sílẹ̀. so that we can humble ourselves. olówó. you are rich. kò fẹ́ kò fẹ́ bá kálẹ̀ kà ṣe rich men don't want to relate with the poor. ṣùgbọ́n ní ìjọba ọ̀run. but in the kingdom of God. kò sọ́dọ́wọ́ bẹ́ẹ̀ o. there is nobody that is rich. kò sí tálẹ́kà bẹ́ẹ̀. there is no poor people there. kò sí àyè tálẹ́kà bẹ́ẹ̀. there is no room for. kò sí àyè olówó bẹ́ẹ̀ o. room for the rich. gbogbo àpáta. every one of us. àjọwò àpáta. we are equal in there. àjọwò àpáta. we are equal there. nítorí náà. because of that. ẹ jẹ́ ká lé ipa ọ̀run. let us always be after heaven. ju ayé tí a yìí lọ. more than this earth. hallelujah. praise the lord. yes kí ló sọ tẹ̀síwájú sá a ti lọ nìyẹn. we are going. yes. nítorí náà. nítorí náà. ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀. ẹnikẹ́ni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀. bí ọmọ kékeré yìí. bí ọmọ kékeré yìí. òun náà ni yóò pọ̀ jù ní ìjọba ọ̀run. ẹni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí. whosoever humble himself like his little child. òun ni yóò pọ̀ will be the best in the kingdom. òun ló máa will be the best in the kingdom. òun lẹni that is the best person can have this kind of honor in the kingdom of God. Ètìtì gọ́fúnà wà. When governors are hard. Ètìtì pírẹsidẹ̀ntì wà. When president are. Ètìtì àwọn àwọn àpàṣẹ wà. When authority those. Ọwọ́ àjọ kò kékeré. Àwa ẹni tuja. Òun ló that is the best. Only ni ipò ẹ̀ that has the highest position. ní ìjọba ọ̀hún. in the kingdom of God. ilé kan wà o. there is a place. ṣé òun lọ lọ́jọ́ kan. are you going one day. òun lọ bẹ̀yẹ lọ́jọ́ kan. we are going to that place one day. tọ́ ọba kúrò nínú ayé yìí. once you leave this world. à ń lọ síbẹ̀ yẹn o. we are going to that place. ìlú tí a sá lọ yìí. that city we are going to. tí gbogbo ọ̀n gbàdúrà fún. that we are all praying for. tí ò bá ní ibi tó máa dé sí lọ́rùn. if you don't have an apartment there o lè dẹ́hùn náà. you cannot go. àwọn tó ní ìlú gan-an ò ní jẹ́ òun lọ. even the owner of the country will not allow you to come. ọ̀ ní jẹ́ òun lọ. they will not allow you to come in. èmi ò mọ lọ títí o. I don't know I'm not sure. ṣùgbọ́n mo bá díẹ̀ tí mo mọ̀ ní. the little that I just know. wípé tí o bá make provision lọ. if you don't make provision for an apartment here. ibi tí o fẹ́ jẹ́ sí. where you want to reside. oúnjẹ tó fẹ́ jẹ. and even the food you are going to eat. àti owó tó fẹ́ ná. and the money that you are going to oh, spend. àwọn òbí gbówó ẹ̀ dáadáa. if there if it's not enough. Oh, the kingdom of God. a gbọ́dọ̀ ṣiṣẹ́lẹ̀ fún. we need to work for it. a gbọ́dọ̀ ṣiṣẹ́lẹ̀ fún. we need to work for it. o gbọ́dọ̀ ṣiṣẹ́lẹ̀ láti sọ. you must work from now. Oh, gbàgbé ipò tó wà. forget your position now. gbàgbé ipò tó wà. forget your present position. gbàgbé ohun tí o ní. forget whatever you are. rẹ́dà ẹ̀ sílẹ̀. humble yourself. rẹ́dà ẹ̀ sílẹ̀. humble yourself. rẹ́dà ẹ̀ sílẹ̀. humble yourself. ìkọ́ ìgbà ti ń lọ nìyẹn. yàgòyè. ọmọ tó fún wa ní signal sùn. yes. ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan. ní orúkọ mi. ní orúkọ mi. ó gbà mí. ó gbà mí gbọ́. anyone that accepted this little child in my name he has accepted me. yes. ṣùgbọ́n. ṣùgbọ́n. ẹnikẹ́ni tí ó bá mú ọkàn nínú ọ̀kan nínú àwọn ọmọ kékeré yìí wọ̀nyí tí ó gbà tí ó gbà mí gbọ́ kò ṣẹ̀ ó yá fún kí a sọ yorùbá yẹn ni lọ amen amen amen amen ibi tí ò à ń sọ̀rọ̀ lọ lórí ni wípé. what we are saying is that. ibo ni mò ń lọ ní ọjọ́ kan. where am I going one day. béèrè lọ́wọ́ ara rẹ̀. you to ask yourself. wípé ibo ni mò ń lọ. where am I going. ibo ayé. if I leave this world. tí mo bá kúrò níbi tí mo wà. if I leave where I am now. ibo ni mo ń lọ. where am I going to end up. jẹ́rìí ìpè kan wà tó máa ń dún. there is a call that you so call. bí bàbá rẹ bá pè ọ́. if your father call you. bí bàbá rẹ. if you ask him. tó bá pè ọ́. if he call you. ẹ lọ́ mi. I know my son. mo fẹ́ rí ẹ lẹ́nu. I want to see you today. oh, dadi ah, mo. I don't the next week. wait wait for me I will come next week. Uh, next month ma don don I will try and make it next month. I'm go very here. but I'm missing you I want to see you. my mom dey worry. Mommy, don't worry you will see me. you will see me. buy ìgbẹ̀ka wà. but there is a call. tó bá ń once if you are eating. Don't bá pè if they call you. one day. you you will eat. orin ikú. you must obey. ikú. death. Don't bá ti pè once death call you. What ti kò máa jẹun even whatever you are doing. ó ti kọ́ you are working. tó bá ti pì ẹ́. once you hear the call. kò sí wípé mo ń bọ̀ ń bẹ̀. there is no I am coming there. tó bá jẹ́ pé ìdáhùn sí ikú wà ní wípé mo ń bọ̀ ni àtúnṣe ò bá pọ̀. if you can answer death that ah give me some time I'm coming then uh, there, there will be amendments. gbọ́ ọjọ́ méjì àtúpàdé. next week we are going to meet again. ọ̀rọ̀ ayé rẹ ti dayọ̀. your mother has come to God. ibi tẹ́mi àti ẹ̀ ń lẹ́gbàá yẹn. where you were all right. two. a ò ní bá lọ. we will not go we will not follow you. òsínbó ṣe lè wọ́ sí. no matter how it is worth. èmi àti ìwọ. you and I. a ò ní tọrọ jẹ. we will not bear. ìyà ò dẹ̀ ní jẹ. we will not suffer. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa. so shall it be. jésù olúwa wa. amen. today is your day. Yeah. ọ̀rẹ́ ṣe ẹjọ́ òfin òfin ọ̀rẹ́ rẹ̀. Àrékèrè yìí tún.